ṣùgbọ́n ìgbà tí màá fẹ́ ní ìsìn ó ní pé bàbá mi ẹ lọ bá ń pè wá bàbá mi ẹ lọ bá ń mú wá gbogbo fámìlì ẹ lọ kó wọn wá so ó sì ti gbọ́ wípé bàbá àwọn àbọ́lọ́run ti fi mọ̀ án torí káàná bí ọlọ́run ni Yusuf ya'lamu ya'lamu minallahi ma la ya'lamu ghayruhu ya'lamu minallahi. ما لا يعلم غيره كرهتم عليه كرهتم عليه يعلم يوسف من الله ما لا يعلم غيره ta ló túmọ̀ rẹ̀ nù àwọn ọmọ tó wà ní pìrìọ̀dà wà yẹn àwọn olódò yẹn ya'lamu Yusuf min Allahi ma la ya'lamuhu ghayru wà hàníf kíláàsì náà. نعم كبار الثالثة آه آياتنا أدرو كلاسي طوال يعلم يوسف من الله ما لا يعلم غيره hmm? سي أسي سي جوزي كلاس 3 أما كلاس 3 الله سي متوسطة عبد القادر أوكي وعبد السلام يعلم يوسف من الله ما لا يعلم غيره صح بارك الله فيك فاسك كنو ملكي واجد جو الله نيسي أني هدى tó bá ti dijọ́ sunday kọ́ran mi létí tilẹ̀ jẹ́ pé ìdánwò bẹ̀rẹ̀ kọ́ran mi ti wọlé second term inshallah you be promoted ẹlòmíì kò máa ń dà padà sẹ́yìn o lárúbá kínkínkín fẹ́ gbọ́n ọ padà sẹ́yìn tínú rẹ̀ ó dùn ọ padà sí kataba dọ́raba akala mọ̀rọ̀ pé oṣù sí Yusuf aleyhi salam ó ti mọ̀ kójú bàbá àwọn ti ṣe kínní kò ti fọ́ sẹ́yìn máa ń tọ́fọ́ lójú sẹ́yìn kó a ti ṣàlàyé kí ni tọ́fọ́ lójú náà la fi sọ pé kẹ́ sọ́ra fún ẹkúnkẹkún ẹkún rubbish nonsense ọmọ bá ti wà tí ò lè ṣàlàyé dákẹ́ gbogbo tó bá ti fẹ́ tọrọ ẹkún ẹkún náà ni kí ló yẹ ká ṣe fún un ká máa báwí gidi pé ẹkún ẹkún ti jẹ ọfẹ́ yá dìndínrín ni bíkọ́sì ẹni tí ìbá ti lè yanu sọ̀rọ̀ tó ẹ pẹ́ kún ẹkún náà ní kí ni irú wa máa jẹ́ dèdèrìn irú ẹ máa dèdèrìn náà ẹgbẹ́ bí yorùbá gan ṣe pé wọ́n ní dèdèrìn yẹn ni kó ti ponú ó ti ponú afọ́fúngbẹ́mu amukumẹ́kọ̀ọ́ tontori ẹ kò bá jẹ pé àgbàlagbà náà ni tọrọ kọ ní ti tọrọ yóò ti bú sẹ́kún ẹ jẹ ẹ pàjùmọ ẹ pàjùmọ ẹ pàjùmọ gidi ẹ kún kílẹ̀ ń sùn ẹ fẹ́ sọra ẹ lọ́wọ́ wọn tẹ bá ti kó fún máa ara rẹ ọba lẹ bí kẹ́yìn ọ̀fẹ́ yàwó nìsí gbogbo tó bá ti fẹ́ sọ ẹkún náà ni kí ni wọ́n ṣe ọkàn wọn sápò lè ní pé bí mo pa arìndínmọ́fẹ́ bí mo pé arìndínmọ́fẹ́ ọlọ́mọdé afẹ́ dìde rẹ̀ tọ nítorí di eléyìí báyìí ẹkún ẹkún yẹn kò túmọ̀ sí pé èèyàn gbọ́n ọmọ kínkínní tá a ṣẹ̀ bí ọmọ máa ń train ara rẹ̀ kò tí ì mọ̀ yín sọmọ kó sẹ̀sẹ̀ délé ayé ọmọ ọmọ wa kí ó mọ wa jẹ́ pé anything tó bá ti fẹ́ tọrọ ẹkún náà ebi ń pa ẹkún òǹgbẹ́ngbẹ́ ẹkún ó ń wáyà rẹ̀ ẹkún kọ̀rẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rúmbà ẹkún wọ́n ní tí ọmọ bá ti jẹ́ kó ti ó ti ó ti ó ti kọ́ra rẹ̀ lẹ́kún ẹkún ẹkún ẹkún yìí ẹni máa dá lóhùn ẹni máa dá lóhùn torí kọ́ máa bàa lérò pé yes if you cry they will come if you don't cry they will not answer you if you do any other action not crying they will not answer you. sẹ́wọ̀n kó bá máa ṣe máa ń dìvẹ́lọ́pù hábìtì ni ní ọba àti kọ́rọ̀ ní ti tọrọ yẹ́ẹ̀ gbà tẹ̀ máa wò tó rí nítorí kọjá tẹ̀ dá ló inú ó tún bí tó bá di lọ́la yóò dín ẹkún yẹn kù ẹkún yẹn ò èyẹ gé níbẹ̀ lọ́kùnrin. díẹ̀díẹ̀ náà máa dín torí ẹ ló ṣe jẹ́ pọ́ ọmọ mi náà wá ní tó ti dàgbà ọ̀rọ̀ ní ti tọrọ kí ni ó ṣe yóò bù sẹ́kún ọ̀tọ́lé yóò bù sẹ́kún ọ̀tọ́lé yóò bù sẹ́kún èwo láwọn aṣọ tó ní sunkún ọfọsọ rẹ dáadáa yóò bù sẹ́kún ọfọ dáadáa yóò bù sẹ́kún ọlọ́mọdé eléyìí yusuf aleyhi salaam. ó wá sọ fáwọn ọmọ bàbá rẹ̀ pé idhabu bi qamisi hadha ẹ̀wù mi yìí iṣẹ́ ìwù tọwọ́ sọ́rùn ẹ̀wù rẹ̀ kan tó ní ó ní ẹ mú lọ ẹ mú lọ bá bàbá mi ó ti ní kàn lọ sílé ní ìsìn kàn lọ kó gbogbo fámìlì wa àmọ́tẹ́ bá ti wá délé tà délé ẹ̀wù mi yìí ṣẹ́ẹ̀tì mi yìí bùbá mi yìí tẹ́ bá ti délé fa alquhu ala wajhi abi tẹ́ bá ti délé ẹ sọ lu bàbá mi lójú ẹ sọ sí fèsì bàbá mi tẹ bá ti délé tà délé aṣọ yìí ẹ sọ lu bàbá mi ní fèsì nítorí pé anabi yusuf anabi gbogbo anabi kọ̀ọ̀kan ọlọ́run sì máa fún wa ní kíni ní kíni agbára báwo wọ́n àti èsì kí wọ́n fẹ́ ṣe akarakadabra agbára rẹ o kí lọ́lọ́mọ bá nàbí jàre mọ́ọ̀jíza kí lọ́lọ́mọ bá nàbí mọ́ọ̀jíza ẹ̀hẹ́n kí ni jẹ́ mọ́ọ̀jíza nǹkan tí máa dáni lágara ẹ̀wí nǹkan tí máa dáni lágara ìyẹn ni kí extraordinary power tẹ́lẹ̀ pé èèyàn ò lè èèyàn ò lè challenge wọn pò náà òṣèrú ẹ̀ ò tó bẹ́ẹ̀ nísìnyí àwọn afọ́jú kùn lóyè gbẹ́wù rẹ kọ́ lọ sọ́ọ̀lù wọn lójú sọye wọ́n tún sí ọlù ni pé òun fi kàn lù àwọn lójú sá àwọn wọn bá yé àwọn ni ẹ Allah kí ló fi sí ojú àwọn báyìí ìwọ ò lè ṣe Ànábì Yusuf ni ẹ mẹ́wò mi ẹ lọ sọ sí bàbá mi lójú eléyìí jẹ́ mọ́rọ́jísà kan nínú àwọn mọ́rọ́jísà tà Ànábì Yusuf alayhi salam tẹ́tù máa mọ́rẹ́jìsà mi tánàbí Yusuf tó ní ọ̀dà ni ọmọ ọ̀rọ̀ àlà fà bó bá sì sọ gẹ́lẹ́ náà ni ọ̀sẹ̀ torí rẹ̀ ó ní ẹ̀wù mi ẹ̀ lọ tẹ́ wá délé fàlùkùhù ala wajhi abi ẹ̀ sọ sí bàbá mi lójú ẹ̀kọ́ nìyẹn o kìí ṣe pé sọ sí bàbá yín lójú bàbá yín ṣé kìí ṣe bàbá tiẹ̀ tó yé wa nísìnyí wọ́n fẹ́ bi bọ́dà rẹ léèrè gbà tó délé ọ̀wá ni níbo ni dádì rẹ wà sọ̀rọ̀ nù níbo dádì rẹ wà sọ̀rọ̀ nù kìí sọ̀rọ̀ kí ló sọ ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ ọba àsọdádì náà bó dádì mi wà tó yé wa. So, kìí ṣe pé níbo dádì rẹ wà níbo ni dádì mi wà níbo ni bàbá mi wà ìgbà tí èsì pọ́tà rẹ ni ìgbélé ìsòkè ìgbà tí èsì pọ́tà rẹ ni wọ́n sọ pé níbo ni dádì mi wà níbo ni mọ́mì mi wà eléyẹn bẹ ẹnu kọ lẹ́kọ̀ọ́ ó bá délé ẹ sọ sí bàbá mi lójú yẹ ti bọ́ sí rọ eléyìí ni fi'lu al-jawab tẹ́ bá ti délé fi'lu al-talab onífà alquhu ala wajhi abi ẹ̀sọ́ aṣọ ìlú bàbá mi lójú jawabu al-talab ní kíni ya'ti basira tẹ́ bá ti lè sọ́lu bàbá mi lójú ojú rẹ̀ padà yọ bẹ̀rẹ̀ sí ríran Allahu akbar bẹ́ẹ̀ náà sí bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀ sí sẹ́mi pé bàbá rẹ̀ náà kí ló kọ́ bàbá rẹ̀ anabi Yaqub alayhi salam sẹ́mukọ́ anabi lọ́nà àmọ́rò agbára yẹn ọlọ́run fò mọ́rọ́jísà mi lọ́lọ́run fò àmọ́ mọ́rọ́jísà ká sọsọ àṣìyàn lójú kó ríra ta lọ́lọ́run fò alayhi salam sẹ́mukọ́ nínú mọ́rọ́jísà tọ́lọ̀ tó fún anabi Isa alayhi salam ọ̀nà ni pé òun náà wọ́n yóò bọ̀rí ó. الأكمه والأبرص أكمه أفجني وما هو أفج والأبرص وما هو أدتس كم أدت أدت àrùn kan ni kọ́lọ̀ ń ṣàánú wa ó máa ń ṣe àwọn èèyàn ẹ kàrí tí spọ́ọ̀tù kan lára funfun ni yóò funfun bíi milk ibì kan tún funfun bíi milk ibì kan tún funfun bíi milk olú máa ń padà rìsọ́ọ̀tì sí kéèyàn daka síbẹ̀ ẹ máa ká ẹ máa ká ẹ àwọn lípà lípà tó jẹ́ pé ìkànnà rẹ̀ ti gé dànù ọwọ́ ti gé dànù ẹsẹ̀ ti gé dànù ẹ̀tẹ̀ ìlú máa ń rìsọ́ọ̀tì sí aka akawọ́ akasẹ̀ tó jẹ́ pé all fingers yóò rí dànù. fingers tọwọ́ yóò rí dànù fingers tẹsẹ̀ yóò rí dànù kọlọ sànù wa anabi isa alayhi salam nínú mọ́jísà rẹ̀ ni pé sàn afọ́jú náà wò sàn àbí òye aha tọ́ anabi yusuf alayhi salam ó ní ẹmẹ́wò mi lọ ẹ sọ sí bàbá mi lójú bi gbogbo àwọn ọmọ Yakuba àwọn ìyàwó Yakuba bàbá mi gbogbo wọn ní kẹjọ wà tí bàbá mi táwọn ìyá wa àwọn ìyá tèmi àti ìyá tó jọrọ fún ìyá mi gbogbo wọn ní kẹjọ wà kì í sí pé Ànábì Yusuf alayhi salam wa lu agbára ní ìsìn pé òun tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ lọ́n ti gbé ga tọ́lọ́n bá wa gbé ọ̀gá tọ́ba ti nípò tó wà láyọ̀ ńláńlá ó yẹ kó jẹ́ káwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ káwọn náà jẹ díẹ̀ nínú ọlá tọ́lọ̀ ń je wa kó jẹ́ káwọn náà jẹ díẹ̀ nínú ọlá tọ́lọ̀ torí ẹ̀ má fi bàbá rẹ̀ sí gbèríko kẹ́ẹ̀fọ́ máa jẹ́ kí yàmùyàmù máa jẹ́ jẹ́ kí bàbá rẹ̀ wá sí awọ bí awọ kínú awọ wo ni máa ṣe sapati sapati ẹhàn bí awọ erin erin tún dínà ẹwà nǹkan ẹwà nǹkan rondo kan ẹlẹ́dẹ̀ bá wò afẹ́fẹ́ lẹ́gbọ́n mo tẹ̀ rò pé nǹkan gidi ni ó wù <laughs> ṣé wọ́n rí awọ ẹlẹ́dẹ̀ ọ̀fọ̀ kẹlẹ́dẹ̀ dá bí awọ ọ̀ni ó sọ awọ sapati sapati bí awọ ọ̀ni wọ́n á pa bàbá rẹ̀ ti ọlọ́mọdé nígbà tí èsì kórì rẹ̀ dàrú àwọn bàbá rẹ àwọn màmá rẹ sẹ́yìn lè san iye wàhálà tí bàbá yín ṣe lè lò tí màmá yín kọ́ òkè tẹ́ ẹ̀ bá lè san ti bàbá ṣé ti màmá lẹ́ lè san títa lọ́pọ̀ jù ah, màmá lọ́pọ̀ jù màmá jẹ bàbá láàyè nítorí rẹ̀ tẹ́ ń gbé ọkà nù nítorí rẹ̀ tí ààrẹ òní mọ̀ báyìí lòun wà bọ́rùn lòun wà wọ́n wá rí gbádùn tán. ọwọ́ àsìkò àkọ́dọ́ọ̀lì dọ́ọ̀lì sẹ́yìn mọ́tò ọ̀rántí bàbá rẹ mọ́ ọ̀rántí ìyá rẹ mọ́ wọ́n á sì ọ̀nà ẹ̀kọ́ ogo ṣé dájú ni ẹ pa fóònù ẹ ọ̀gbádùn ọ̀gbádùn ti ń fìlẹ̀ ẹ̀ mọ̀ pé dájú is very important in your life ọlọ́run mọ iye fóònù tán fóònù bàbá ẹ̀ dáhùn. torí tani ṣebí torí tiẹ̀ náà ṣebí torí tiẹ̀ náà wọ́n ti ń pe dáàdi rẹ̀ ok dáàdi rẹ̀ ò important ni wọ́n pè ìwọ náà important sí dáàdi rẹ̀ wọ́n pe dáàdi rẹ̀ ṣé wọ́n kàn pẹ́ nìkan lójú títì pé sọ ọmọ alágbẹ̀dẹ òun mọ̀ báwò láti bó sí torí ẹ̀ tẹ́yìn náà bá ti dépò tó ga inshàlá tẹ́ bá ti wà nípa àpọ́nlé ó yẹ kẹ́ káwọn bàbá yín màmá yín náà jẹ nínú. No ìgbádùn àti kù tọ́lọ́mbà fún un torí rẹ̀ kò sí tó burú kó sọ fún bàbá rẹ̀ pé ẹ wá sí ẹ wá síbi tí mo wà mọ́mì ẹ̀yin náà wá síbi tí mo wà wọ́n fẹ́ kẹ́ wá lóṣù mẹ́fà pẹ̀lú mi bíbá níbikíbi kò bá jẹ́ nàìjíríà kò bá jẹ́ bòmù wọ́n fẹ́ kẹ́ wá lóṣù mẹ́fà wọ́n wá sọpráìsì kóṣù mẹ́fà yẹn tó pé ó ti bá wọn kọ́ palace sí lóyún yẹn ó ti bá wọn kọ́ palace sí lóyún àsìkò tó bá dá dáàdì rẹ padà sílé báyìí palace ló gbé wọn lọ pé ah, èyí tún ti jẹ bẹ́ẹ̀ ni ilé jẹ mọ gbé nìṣẹ mo rò pé yé wa ah, lẹ́yìn ló túmọ̀ sí pé o láàánú òbí rẹ lójú èsì pé wọ́n mọ̀ gbé palace bàbá rẹ ọmọ wa gbé léèkín tẹ́ ẹ má léèkín ẹ dáàmà ẹ bí wọn kọ́lé àmà ní ìsìn yàrá róńdó téèyàn bá jókòó mẹ́ẹ̀ tí ò ní lè nà sí tó yẹ wa ìrọ̀gbẹ́ ni bàbá rẹ̀ wá ń gbé ìwọ́n sì ń gbé yàrá ojúlé ọgbọ̀n fẹ́ẹ́ mojúlé ọgbọ̀n thirty bedroom flat àti rí two bedroom flat àti rí three bedroom flat tí ilé ti ń di four bedroom flat àṣejù wà àbí òtí máa wọ̀ wọ́n wà ní thirty bedroom flat wallahi musibatu. à ń bọ́sibọ́sì tá a tún rí room and parlour self contained a tún rí room self contained àwọn bàbá singular so ọwọ akọ palace fún àwọn òbí rẹ kí ẹ máa gbé rẹ ìyá kẹ máa gbé palace kẹ tó máa lọ sanko kẹ lọ máa dáko ọlọmọdé ó ti tọ oúnjẹ kalẹ ó sì ti láwọn ti bá wọn ṣiṣẹ́ wọn máa ti lóúnjẹ kan fà wọn tuntun fi tirila kó oúnjẹ mi wà. ṣé bàbá rẹ àdúrà ni ó ṣe fún àbíkù? Hmm. tá torí délé gíga ti kọ́ máa dóni kí bàbá rẹ ó kú kọ́ máa wá lọ sí pátí gẹ́gẹ́ bí àwọn olórí ibú ti máa ṣe ọlọ́mọ sàá lọ lórí ibú bàbá tí ebi ń pa tó tọ́jú rẹ̀ bàbá tó ń gbẹ́ngbẹ́ tó tọ́jú rẹ̀ bàbá tó jẹ́ pé rin ìhòòhò ìwò ìkísà ọwọ́ akúta ọwọ́ àǹfilé pọ́ntì ọ̀nfọ̀nà ọ̀rùnkà ọ̀tún á lọ gbé léré wá wọ́n á dí gbogbo títì wọ́n á sọ ọmọ á ṣe irú ẹ̀ fún ẹ o wọ́n ní àmì èpè ọmọ òṣèlú rẹ̀ fún èpè burúkú kàṣù kàṣù wọ́n ń dìlẹ̀ ọ lórí torí bọ́mọ bá ṣèlú ẹ̀fọ́ ọ̀tẹ̀ náà pọ̀ tó ń torí di eléyìí ètò ẹ̀ka mójútó ni ká mójútó èsì èrègbè ìranu lórí ikú tí wọ́n ń bá káyìn tọ́jú òbí rẹ̀ torí ẹ̀ lọ́lùmọ̀kan sọ pé láòlùfẹ́ yẹn nẹ́kẹ́ bẹ́ẹ̀ dẹ̀lmọ́ ti tẹ̀ǹdẹ́bùnì wọ́fí xayá tiẹ̀ máa sàwọ́dẹ̀tẹ́ni záàdì má jẹ́ kí n bọ́ nídìí kọ́ ọmọ wa dárò mi tí mo bá kú o má jẹ́ kí n bọ́ nídìí kọ́ ọmọ dárò mi lẹ́yìn ìgbà tí mo bá kú o má tó ṣe kí nígbà tí n ti kú tí mo wà láyé ọ̀ tọ́jú mi o mo rò pé yẹ yín ó ní ìwọ ọmọ mi má jẹ́ kí n bọ́ nídìí kọ́ ọmọ dárò mi lẹ́yìn ìgbà tí mo bá kú ní ìwọ tó ṣe kí n tó kú ọ̀ tọ́jú mi báwo gan lẹ́tọ̀ọ́jú obìnrin tí lẹ́yìn lẹ́yìn ìgbà tó bá kú ẹsẹ̀ tó bá tún dójú ṣe tó ṣe kù Yusuf alayhi salam mi fi example tó dálẹ̀ fún wa yìí ó ní kó lọ mú bàbá òun wá nítorí pé bọ́mọ bá ń gbádùn ẹ yẹ kó jẹ́ káwọn òbí òun náà mọ̀ tọ́ lẹ́yìn náà ṣé ìyá rẹ nìkan ló pè fún mú wa yàtọ̀ sáwọn ìyàwó yòókù tí bàbá rẹ ní nà ṣé mọ́mì rẹ nìkan ló pè kọ́ wá. kìí máa ṣe mọ́mì rẹ̀ làwọn yòókù ẹ dáhùn dáadáa bá àwọn ọ̀tá mọ́mì rẹ̀ ni wọ́n nà ọ kò èso wọ́n máa ń ṣé o ní sọ́pọ́tì mọ́mì ẹ àwọn ọmọ yóò lẹ́nu ni ẹ sọ́pọ́tì wọn ẹbí yorùbá tẹ̀ sọ ṣé ẹ sọ́pọ́tì mọ́mì yín abẹ́ ẹ ní sọ́pọ́tì mọ́mì t'ebe bá ti sọ̀pọ́tì mọ́mì yín sẹ́ kporogun mọ́mì yín wá síbi tẹ́ wà èwo wà ẹ pè ní pè ẹ pè ti dùnú ti dùnú àbí ẹ pè ee ṣe ọ̀hán ní bínú kọ́ bá ní wọ́n ẹgbẹ́ wọn gbogbo yẹn má kọjá rí tí mọ́mí rẹ bá ẹ dákun mọ́mí ẹ̀yin náà wọlé tí àwọn eléyìí sọ́ta wa wá ni wọn family ni wa we are all the same we are all the same tó nítorí di eléyìí Yusuf ní kí gbogbo wọn wá tọ sẹ́mi bo ni wọ́n ti ń lọ ibo ni wọ́n sì ń lọ ibo wọ́n ti gbéra ilẹ̀ Palestine ni wọ́n ti gbé àwọn bàbá àtàwọn fámìlì wa wọ́n gbé wọn wá síbò àwọn tí Yusuf rán àti bó wọ́n ti gbéra wọ́n lọ sí àhà ó jìnnà àbí ó jìnnà ìrìn oṣù kan ìrìn oṣù kan lórí ìràkúnmí ni tẹmọ kéèké ṣeré alọ oṣù kan abọ oṣù kan tó. So, wọ́n gbọ́ wọ́n sì gbọ̀nà sínú àwọn èèyàn yóò dùn àbí ò ní dùn nísìnyí téèyàn bá ti hùwà ọ̀daràn téèyàn padà wá rí i pé ẹni téèyàn fẹ́ ṣàìdá sí ọlọ́run ọba òjé káìdó ṣe ọkàn èèyàn balẹ̀ àbí ò ní balẹ̀ lópin ìgbà tí ìmánì bá ń bẹ pẹ̀lú èèyàn àmẹ́ni tí ò ní ìmánì tó fẹ́ ṣe ọ́ léṣe tó rí i pé nǹkan kan ò sí ọ yóò tún máa wọ́nà tí ó fi ba tiẹ̀ jẹ́ náà mo rò pé yé wa ìyẹn nípa àwọn ọmọ ẹ̀yà Yusuf tó ń ti pé wọ́n ti hùwà burúkú sẹ́yìn lódodo wọ́n kábàámọ̀ lódodo wọ́n kábàámọ̀. ولما فصلت العير قال أبوهم ní ìgbà tí àwọn ọmọ pẹ̀lú àwọn rakumi wọn àwọn caravan wọ́n ń bọ̀ wá sí Palestine bẹ́ẹ̀ sì gbéra tàì gbéra torá nàbí ọlọ́ọ̀ni Yakuba náà ẹ̀wọ̀ mọ́rìjísà tiẹ̀ náà ti ṣe gbéra tàì gbéra ní Misr tí wọ́n mórí lé Palestine tí wọ́n ń bọ̀ wá mú bàbá àtàwọn fámìlì lọ bá Yusuf qala abuhum bàbá wọn wá sọ yìí pé inni la ajidu riha ma mò ń gbóòórùn Yusufa ah! ee nǹkan ńlá bàbá ò tí ì gbọ́ntọ́ lọ kò tí ì gbọ́ntọ́ tún sáyé tẹlifóònù o gbogbo gbogbo tó ṣẹlẹ̀ yẹn láàrin Yusuf àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ bàbá o ẹ ò mú àjíṣà tiẹ̀ náà bí ṣe gbéra ta ìgbéra ní bàbá yìí ti sọ pé mò ń gbóòórùn Yusuf mò ń gbóòórùn Yusuf lọ́wọ́lẹ́ tó fẹ́ nídùn tẹ̀bá ní sọ pé katakata mi pọ̀ bàbá katakata yìí pọ̀ Yusuf ń bọ̀ Yusuf tó ti kú ti pẹ́ sẹ́yìn kó àwọn tó wà lé táwọn sọ̀rọ̀ bàbá sì ni mò ń ti gbóòórùn Yusuf báyìí tí ì bá ṣe pé sọ pé bàbá ń jarán. الله طب قالوا تالله إنك لفي ضلالك القديم wọ́n láǹfọ̀ lọ́n búra lọ́n búra kátàkátà àtijọ́ yóò ti kú lára bàbá afọlọ́búra <laughs> kátàkátà yóò ti kú lára kíbá mi ah, Yusuf kí ni tó ti kú tipẹ́ bàbá awú bàbá awú lọ́tà awú bọ̀ yusufu yusufu náà lẹ́ẹ̀ma jẹ lẹ́nu bí àmàlà àló ti kú ẹ̀wọ̀n pé bàbá náà ti sọ pé èmi ń gbóòórùn yusuf tẹ́ ẹ̀ bá ní sọ pé mò kí ni wọ́n ń jára tọ́ lóòótọ́ ń dásì wí náà kékeré ni kátàkátà àtijọ́ ọ̀mọ̀ fi bàbá lẹ̀ kátàkátà àtijọ́ òfin bàbá wálẹ̀ tọ́ wọ́n ní bàbá yìí gbóòórùn rẹ̀ nígbà tí ń kujọ́ mẹ́jọ tí wọ́n dé lù wọn ìrìn wọn kùnrin jọ mẹ́jọ ni bàbá yìí ti gbóòórùn pé Yusuf ń bẹ tọ lọ́wọ́lá àǹtọ̀fẹ́nidún tẹ́ ẹ̀ bá ní pè mí ló nù bàbá bàbá ti ponú bàbá ń jarán ẹ̀ pé tẹ́ ẹ̀ bá ti dàgbà ǹjẹ́ ọmọ wínú tẹ́ ẹ̀ bá ti dàgbà wọ́n tún máa ń dọmọ ọwọ́ ni. tí máa sọ pé bàbá ń jarán bàbá ń sọmọdé nígbà wo sì wí náà lóòótọ́ wọ́n yanu ni wọ́n ní ìnágàlà fi dọ̀lá lẹ́kàn kọ̀dìm àwọn ọmọ tó wà lẹ́nu wọ́n ní inú òsìnà náà lẹ́tún wà dé sí ẹ̀ ti kú fi ọmọ jù ọmọ tó ti kú tó ti tó tó tó ti rà kánú wọn ní ìfẹ́ yìí ti pọ̀ jù ó lè gbàgbé rẹ̀ ìfẹ́ rẹ̀ ti fọ́ lójú wọ́n sọ̀rọ̀ burúkú sí bàbá wọn ọ̀rọ̀ tí ó yẹ kó sọ sí bàbá wọn ni wọ́n sọ sí bàbá wọn ọ̀rọ̀ tí ó yẹ kó sọ sí bàbá wọn lọ́ sọ sí bàbá wọn à ń bọ̀sibọ́sí tí wọ́n bá lọ mọ̀ pàánà bíi ọlọ́run tó yẹ sọ ọ̀rọ̀ ẹ̀ sí tó kẹ́ ẹ sọ ọ̀rọ̀ burúkú sí bàbá yín màmá yín kọ́ uncle ah tí bàbá yín bá bí yín nú kọ́ sẹ́yìn náà ò ní dúró pé ẹ sọ kankan mi náà sọ ti yín fún yín irú àwọn ọmọ olóma ń ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ olórí ibú àwọn ọmọkọ́mọ tó ti ya gara wa tẹ́wọ́n kí tí yorùbá bá ní ọmọkọ́mọ ni ó ti ya gara wa kí ni túmọ̀ rẹ̀ ó ti hu eyín òkè kọ̀ gbọ́rọ̀ mọ́ abẹ́tí sétí yín lè bọ́ sápá ẹ̀hẹ́n tẹ́ máa ní abetí lápá ó túmọ̀ sí pé kìí gbọ́rọ̀ ọmọ òfò ọmọ àdánù àwọn ni ọmọ retí pé kí bàbá àwọn sọ̀rọ̀ káwọn náà sọ tàwọn tó ń bí ìyá ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n hù ìwà ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n hù bí wípé wọ bàbá àwọn inú sìn àtijọ́ náà ló sì wá dìísẹ́ ọ bàbá rẹ bàbá rẹ ọwọ́ ti kọ sọ̀rọ̀ burúkú sùn ìyá rẹ ọwọ́ ti kọ́ sọ̀rọ̀ burúkú sí o wa qula lahum qawlan karima ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ alápọ̀nlé ni kọ́ máa bóbi rẹ̀ sọ kì í sọ̀rọ̀ burúkú kódà kó ṣe pé tí wọ́n ń sọ ń bí ọnu ó tó bẹ́ẹ̀ tẹ́ bá sọ́ra mi ní tọ́dọ̀ yín mọ́ ẹgbọ́rọ̀ dédéré dédéré màálù ọ̀bọ okùn mélòó lọ́gbà dèdèrìn màálù ọ̀bọ ẹ mẹ́jọ ọ̀pọ̀ jù so torí ẹ bàbá yín màmá yín la ilaha illallah wọn lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ burúkú lẹ́nu yín wọn lẹ́tọ̀ọ́ sí torí táwọn bá fi lè sọ ọ̀rọ̀ burúkú sí yín ẹ máa gbé kalẹ̀ kí wá sí láyé ẹ tún gbé dálkìyàmù wàláhìí tàláhìí tí bàbá rẹ bá fi lè yanu tó bá fi lè ṣépè fún ọ nítorí ọmọ ẹsìn láéláé nù títí dálùkì yá mi torí rẹ ẹ gbọ́dọ̀ sentí bàbá yóò fi wá sọ̀rọ̀ burúkú fún yín ẹ̀yin ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú fún àwọn òbí yín tí bàbá yín bá gbowó yín kọ kí lẹ́sìn ó ní fifty thousand bàbá rẹ wá ní sọ àwòwò òun ló bá gbà lọ́wọ́ rẹ̀ ló bá fọ́n five hundred sẹ́mi percentage five hundred sí fifty thousand ó kéré bàjẹ́ bàbá rẹ̀ wá ní yọ̀dà fún ọ̀là àlùbáríkà ṣé gbogbo ẹlẹ́sìn àmì àbí ẹ̀ máa kọ àlùbáríkà rí o àbí ẹ̀ ń kàn dọ́gbọ́n jalè <laughs> ṣé ọ sọ pé ẹ̀ ń kàn dọ́gbọ́n ẹ̀ sọ pé ọmọ mi ọ̀dà ọmọ mi ìkúrú ọmọ mi ìkúrú bàjẹ́ ọ pé kéènì àmín nígbà tó lé ok rẹ ni mami rẹ lọ́wọ́ sọ pé lọ́wọ́ di lọ́la o àwọn ń fẹ́. kọ́ ọ wá sunlé àwọn bì nítorí pé dáàdi rẹ ti travel ẹ̀rù sì ń bà wọ́n àwọn fẹ́ dá wà lé wàá sọ pé náà àfi kò sùn tìyàwó rẹ àwọn àlọ́ máa sọ̀dọ̀ mami wo sọ́sọ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ ìyàwó rẹ ló sùn àbọ̀dọ̀ mami rẹ tọ́tí pé rondórondó ni kí ni jẹ́ ìyàwó kan kí lẹ́ẹ̀ dá mọ́ ti ń jẹ́ ìyàwó. ibo ló sùn màmá rẹ wá ní sádùá lọ ń fẹ́ àbẹpè ọmọ mi ọdá o ẹnìkan ni ẹ ṣépè wò torí ẹ èèyàn ní tọrọ èpè kílẹ̀ ọmọ tọrọ tán àwọn ọmọ yìí wọ́n sọ̀rọ̀ burúkú sí bàbá nǹkan yẹ kọjá bẹ́ẹ̀. فلما أن جاء البشير ألقاه على وجهه nígbà tí olùmúrò dùnú dé ẹni tó fún láṣọ yẹn lánàbí Yusuf fún láṣọ tó dé ọkàn sọ aṣọ sí bàbá lójú ni. fartadda basira bàbá bá bẹ̀rẹ̀ sí ríran lójijì sẹ́wọ̀n kó tí ń ríran tẹ́lẹ̀ náà kì í ṣàfọ́jú wọn bí àdánwò ẹkún ló mú kójú funfun tójú ò ríran mọ́ bàbá bẹ̀rẹ̀ sí ní ríran kí ni wọ́n máa ń pè léyìí mọ̀ọ́jísà kí ni wọ́n máa ń pè é mọ̀ọ́jísà so ó tún á sẹ́kù láyé àbí ọ̀sẹ́kù mà torí kò sánàbì kan mọ́ àmọ́ ṣeéṣe ẹnìkan sí náà dáadáa ó sì ń tẹ̀lé súnà nàbẹ̀ kìí sì kìí ó ṣeéṣe káwọn nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ bí kọjá kójò ń rọ̀ ó sì ń gbaná òjò lọ gbogbo èèyàn lójú ń pa òjò pa ọ́n bí kò rán mú gbogbo èèyàn ní làágùn lòórùn mú wọ́n kàn rí i pé òjì kankan sẹ́ra rẹ̀ sí lórí bí ọ̀mbrẹ́là tó bá jẹ́ ni ọlọ́run àní sọ pé mọ́rẹ́jísà ni a pè ní karama a pè ní. المعجزات للأنبياء والكرامات للأولياء كلمة وي المعجزات للأنبياء والكرامات للأولياء والكرامات والكرامات للأولياء أو النبي له المعجزة أو أن يقولون له كرامات تيرو بس سنتي سنة بيأكل كرامات tọ́ba ṣẹlẹ̀ lọ́wọ́ ànábì á pè ní mọ̀ọ́jíza sáàmù ìyàtọ̀ láàrin mọ̀ọ́jíza àti karama ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ ànábì ló ní ẹni ọlọ́run ló ní ìyàtọ̀ kejì. mọ̀ọ́jíza ń bẹ pẹ̀lú challenge kò sí challenge nínú haram ìyẹn ni kíkà nàbì bá ṣe nǹkan kan yọ àsọkùtẹ bá ní eléyìí ò tó lámì ipá nàbì ni mí ẹ̀yin náà sì rú ẹ asọlà nàbì Yusuf sọ sí bàbá rẹ̀ lójú tó ríran àwọn afọ́jú pọ̀ lọ mú aṣọ tiẹ̀ náà wá kó mú ọ lọ yàrá afọ́jú káwòye tó lè là lójú irọ́ lásì karama ìyàtọ̀ míì. yes karama yọkàn ṣẹlẹ̀ ni wọn náà ní ma bó ṣe ṣẹlẹ̀ kò sí ìpalẹ̀ má fún un àmọ́ nàbí ọ̀sọ̀ pé ẹ rí ẹ sì rí náà mọ́jísà ó lè jẹ́ pé ìlérí ló bí ẹgbà ẹsẹ̀ anábì sọ́ọ́lẹ̀ alayhi salam jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ní pé wọ́n lọ sí jẹ́sí ọlọ àwọn làwọn fẹ́ àmì ọ̀hún fẹ́ mọ́jísà ẹ fẹ́ mọ́jísà kò sí wàhálà sọ́ọ̀lì bá bẹ́ lọ ọlọ́run bá ní kíra fún mi ọ jáde látara àpáta wàhálà bá bá gbogbo ara mi síbẹ̀ ilẹ̀ ẹ̀ fẹ́ mọ́jísà ẹ̀hẹ́n torí kọ́lọ́ máa mú àwọn àyà tù wá láti dẹ́rùbà àwọn èèyàn tí àyà bá ti wá dé tí mọ́jísà bá ti dé tẹ́ ẹ̀ bá gbàgbọ́ ọlọ́run apààyàn ìdí nu ń gbà wọn bí anabi náà léèrè à ń fẹ́ àyà à ń fẹ́ àyà à ń fẹ́ àyà iqtarabati as-sa'atu wa inshaqa al-qamar ọlọ́run ní kí oṣù pa kó pín sí méjì wọ́n ní kò tó kò tó àníru àwọn àyà táwọn anábì ti tẹ́lẹ̀ ọlọ́run ní àyè sọ àwọn mọ́jísà kalẹ̀ àfi láti dẹ́rùbà àwọn èèyàn tábà sì ti sọ kalẹ̀ tẹ́ bá gbàgbọ́ kí ni ó dé ìparun ọlọ́run sì ti without any preparation. gẹ́gẹ́ bí Umar ṣe sọ kútúbà lórí mímbà ní Madina ní máa ń korúkọ kan yá sáàrìyà aljabal yá sáàrìyà aljabal yá sáàrìyà aljabal. Ah, kálukú wá wò pé ọlọ́run mọ̀mọ́ ìjà rí náà kankan ṣé èsì pé nǹkan ṣe bàbá bí nísìnyí ká pé nísìnyí ẹnìkan ò sí ń bí ká máa sọ pé Abdulsalam lọ́gbàmọ́là abdulsalam lọ gbá mara lọ abdulsalam á dà dúró lọ orúkọ ẹgẹ tiẹ ọ wá di lọla abdulsalam bá dé láti kú abdulsalam bá dé bẹ́ẹ̀ ṣe ń pé kí n lọ gbá mara lánàá ni mò ń gbọ́ àṣẹ kíchìn ni mọ́mì mi gbá mara sí tí mọ̀ tí mò ń sunkún ká bẹ́ẹ̀ sì wọ́n sọ pé abdulsalam lọ gbá ní kíchìn. Abdulsalam lọ gbá mẹ́la ní kitchen bí mo sì wọ kitchen máa bàbá bá mẹ́la. ẹ̀yin ọmọ wa wò pé ah wọ́n lẹ́ ṣe mà ọlọ́ọ̀ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ Umar ń pe ẹnìkan jẹ́ sáríà wọ́n wà lójú ogun Umar náà lọ ràn wọn lọ nílẹ̀ Iraq bí Umar ṣe wá ń sọ pé sáríà al ọkùnrin yẹn gbọ́ láti Iraq tí ò sí fóònù yẹyẹ yìí ọgbọ́ láti Iraq ó ní ọ̀rọ̀ ọmọ rẹ̀ táwọn gbọ́ lọ́lọ́run fi là wọn ẹ sásẹ́yìn àpáta ẹ sásẹ́yìn àpáta bẹ́ẹ̀ ń ṣe lọ ẹ kò sọ́wọ́ ta ọ̀pá yẹn ó ní ẹ̀yìn àpáta táwọn sásẹ́ lọ́lọ́run fi ṣe wà ṣe eléyìí wọ́n ń pè ní karamatul awliya al-mu'jizatu lil anbiya wal karamatu lil tọ́ wọ́n sọ aṣọ sí bàbá lójú bàbá bá bẹ̀rẹ̀ sí ríran bàbá bá ní qala alam aqul lakum inni a'lamu minallahi ma la ta'lamun bàbá ní sèǹtì sọ fún yín tẹ́lẹ̀ lẹ́yìn kí ní bojú kónkó kónkó yìí kò sọ bẹ́ẹ̀ wà má ìtumọ̀ rẹ̀ náà mi ṣé èyí ti sọ fún yín tẹ́lẹ̀ pé èmi mà látọ̀dọ̀ ọlọ́run ìtẹ̀yìn ọ̀mà torí pé ànábì ọlọ́run ọlọ́run ti fi hàn tẹ́lẹ̀ náà pé aláti Yusuf láyọ̀ ọ̀sẹ̀ náà ni kò ní sẹ́nu sáré lójú ayé náà ni ó ti sẹ́ òkè gbogbo pé ẹ pa ẹ àrímà ẹ ń tanra yín jẹ ní ọlọ́wọ́ bẹ́ẹ̀ mi dá padà kẹmọ kó ń mọ àlátọ̀dọ̀ ọlọ́run táwọn ọ̀mà torí ẹ̀ ìgbà tí wọ́n wá sọ aṣọ sí bàbá lójú tí bàbá rí lọ sẹmọ kan tó sọ pé tàláhì ìnákẹlẹ fi ọ̀làlẹ̀ kàlùkàdé wọ́n nínú àánú àtijọ́ iná lẹ́sìn wa ti sìn àtúfọlọ́ ń búra so níìsín àwọn náà ti wá rí páwọn làwọn gọ̀ báyìí bàbá ní ṣé ń sọ fún yín pé èmi ní màá tẹ̀yìn ọ̀mà látọ̀dọ̀ lọ kò sẹ́ni tẹ́bẹ̀ ànábì lòun sànábì wà láwọn. ọ̀lú yá abana astaghfir lana dhunubana tó àkàrà ti tú èkó àṣírí ti tú àwa ni eléròkèrò oníṣẹ́ burúkú tó gbèrò láti pa Yusufa ṣùgbọ́n tọ́lọ̀ wọn fún wa pa irọ́ la pa fún wọn bàbá wa wípé ìkòkò jẹ Yusufa kò nídìí ká tún lẹ́sẹ̀ máa túṣu désàlẹ̀ kòkó má ẹ̀yin náà ti mà ní ìsìn pé ìkòkò ọ̀pá Yusufa ẹni ibú ni wá so ẹ sì ti mọ̀ yí pé kò gbọ́dọ̀ tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ní ìgbà tẹ́lẹ́jọ́ bá ti ṣe kí ni tó bá ti mẹjọ ara rẹ̀ lẹ́bi nígbà tí wọ́n ti mẹjọ ara wọn lẹ́bi kò nídìí kí pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ wọ́n ní yá abáàna wọ bàbá wa wọ́n náà kú ní bàbá gbogbo wa ẹgbẹ́ forí tì wá èèyàn kan lè pera rẹ̀ lọ́mọ abóni ẹ forí tì àti hùwà abúsẹ́yìn. استغفر لنا ذنوبنا báwa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ Ọlọ́run wọ́n sẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ lọ wọ́n á ní báwa tọrọ àforíjì wa lọ́dọ̀ Ọlọ́run wọ́n náà sì foríjì wa inna kunna khati'in aláṣìṣe ni wá aláṣìṣe ni wá kullu bani adama khata wa khayrul khata'ina at-tawwabun gbogbo ọmọ anábì adam la láṣìṣe ẹni tó wá dáa jù nínú àwọn aláṣìṣe làwọn ẹni tí wọ́n máa túba tọ wọ́n ń tọrọ kí bàbá wọn bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ torí ẹ̀ náà ló ti jẹ́ pé tí wọn náà bá ti mọ̀ pọ̀ ṣà ìdá ọ̀ṣà àṣìṣe kò nídìí kọ́ ọmọ tó wá ṣe fálísáfò fò kan fálísáfò orí ibu tó fi sórí ibu rọrùn ó ti máa ẹ mi ẹ bá ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ẹ dáríjì mi ẹ dákun ẹ bá ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wa khalas kò sí nǹkan tí wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ jù báyìí náà. tọ́ wọ́n ní bá a tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa torí wọ́n mọ̀ pé tọ́lọ́wọ́n bá foríjì àwọn ọlákìlì káwọn sì yàjẹ́. lẹ́yìn náà irú kí ló lè máa dàyàn láàmú téèyàn fi wá jí ọmọ gbé mọ́ ọlọ́mọ lọ́wọ́ tó tún wá lọ sọ ọmọ nù kíkẹ́ kí wọ́n má rí mọ́ láéláé nítorí ìbínú pé bàbá àwọn fẹ́ràn rẹ̀ wàláhì mùsùlùmí ọkàn tí máa di tipẹ́ kìí ṣe pé láyè sin lọ́kàn ti bẹ̀rẹ̀ sí ní di. sọ àwọn èèyàn tí nǹkan bá ń ṣe wọ́n kàkà kí wọ́n jókòó pẹ̀lú àwọn tó ní làákàyè káwọn eléyàn yá wọn lọ́gbọ́n kí gbogbo ti ń dọ́ọ́lá mú kó dìtàn torí pé tí máa ń ṣẹlẹ̀ nu tọ́lọ́ bá fi ọ̀sẹ̀ kò ẹni tó mọ̀ èèyàn dá mọ̀ràn ó rí i pé gbogbo tí wọ́n wò pọ̀ ga wàhálà ní fìtínà ní ní sí yòrò bí tí ṣúgà bò ó so ẹ̀yin wàá pé ẹ̀yin lẹ ti gbọ́n tán ẹ̀yin lẹ ti mọ̀ tán ẹ lè fò ẹ lè bẹ́ o lè jó lórí agolo kò sì dìgbà tágolo bá gbọ́ láyè yọ wá lọ dá nǹkan ṣe ẹ ò ní sí àwọn náà dàrú wọn ní káwọn jí gbé káwọn pa wọn tún dàrú pé kànga ni káwọn sọ sí àwọn náà wọn tún padà wá gbé ta kò tiẹ̀ lọ́kọ́lọ́kọ́ bá kú kó kú gbọ́gbọ́gbọ́ wọ́n ti lè fẹ́ràn rẹ̀ pé nìkan. afa láti ìgbà tá a ti mú lọ kúrò lé lọmọgá ti fura pé nǹkan ṣe ọmọ tí ma bá wọn ṣeré ọmọ kékeré tí wọn máa yọ ọmọ tí wọn ṣe fi ó ti kọ́ kàn kó mú báwo ló tó kàkà ló ń dì mà ó jẹwé yámọ́yà lónìí a ọmọ ò sì lè dá sá ò lè dá sá lé pé a àwọn akíní burúkú lẹ fi mí lé lọ́wọ́ lónìí wọ́n gbé lọ wọ́n gbé lọ ni. tọ́ oríṣi ilé ọ̀dọ̀ wọ̀ wá o ká dáadáa ká má jẹ́ èèyàn bú o àwọn náà ti wá gẹ́ẹ̀tì pé tàwọn ti bá àwọn báyìí kò sí tọ́sẹ̀ kò ju káwọn tọrọ àforíjì lọ. قال سوف أستغفر لكم ربي ó ní ẹ mọ́kànjú ń gbọ̀ bá yá gbọ̀ bá yá nígbà kí ló dé tí wọ́n fi sọ pé ń bọ̀ ọba ya tọ́lọ́lọ́ ti fi hàn wọ́n pípé wọn ò ní kú ẹnìkan ò sí ní ọ̀run kó tó dìgbà táwọn tọrọ àforíjì fún àmọ́ àwọn akóró tù wọ́n yí báyìí àdàkàn mọ́ ẹnìkan bá ní ẹ dákun ẹ foríjì mi ẹ yáàfẹ́ mi ẹ bá ń tọrọ kọ́ lọ́wọ́ foríjì mi kò ní ìdìgbé padà wá lọ́tùnla torí padà wá lọ́tùnla ó lè ti kú mo rò pé yé wa lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni pé mo foríjì ọ ọlọ́run foríjì gbogbo wa ọlọ́run kò foríjì wa ọba sì jẹ bó sì jẹ. qala sawfa astaghfiru lakum rabbi ó ní ngbà ọba yá máa bá yín tọrọ àforíjì lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá mi. innahu huwal ghafurur rahim gbẹgbẹ dájú ọlọba aláforíjì tó bá tún foríjì ní tán a máa kẹ́ni tó bá foríjì ní tán a máa kẹ́ni. tọ́ báyìí iná ni bàbá lọ sọ fún Yusuf aleyhi salam lọ sọ fáwọn ọmọ ẹ̀yà Yusuf aleyhi salam látàrí pé wọ́n ti mẹ̀sẹ̀ wọn lẹ́sẹ̀ báyìí àwọn náà ká fi kẹ́kọ̀ọ́ ẹnìkan bá ti ṣẹ̀ tó bá ti mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ẹni ká foríjì torí gbogbo àlàáfẹ́ kí Ọlọ́run bó foríjì wọn. akẹ́kọ̀ọ́ sì ṣẹlẹ̀ sí Mr. Mistah fámìlì Abubakar Abubakar ni mo wá náwó lé lórí ìgbà tí wọ́n parọ́ zina Aisha ti Mistah dundun rẹ̀ láta òhun náà ọ̀nbẹ́nu ẹni tó gbégbá rẹ̀ àwọn obìnrin ọmọ òun mi nínú abẹ́ ti pé òun náà sábẹ̀rẹ̀ sí fẹnu wa rọ̀f ọlọ́run á fọ Aisha mọ́ pẹ̀lú àyà mẹ́wàá. tọ́lọ́ sọ látòkè gbogbo sọ́mà láti fi hàn pé àìsàn ò ṣe zina ó gbogbo ẹni tó ti fẹnu wa rọ́ọ̀fù ìgbẹ́ wọn gbẹ gbogbo wọn ni wọ́n kó wa wọn ò kúkú lẹ́lẹ́rìí lórí kó ṣe zina kálukú jẹ gba ọgọ́rin ọgọ́rin eighty eighty àfa ajẹnaratọ̀ bọ́ọ̀bù asọ̀rọ̀ ọ̀tọ̀ ara ni àmọ́ Ubay ibn Ka'b abdullah <clears throat> astaghfirullah abdullah bin ubay بن salul olórí àwọn munafiki hàn anabi ọ̀nà wọn ní kí ló dé wọn lẹ́sẹ̀ rẹ̀ ju nínà lọ ẹsẹ̀ rẹ̀ ju nínà lọ torí tẹ̀ ń bá tó nà ẹ́ tó ń fọ̀ dára mánu torí kọ́ lọ́ọ́ sọ pé innal munafiqina ìdárúkẹ́ làásùwẹ̀lì mìíràn náà sàlẹ̀sàlẹ̀ ọgbọ́n náà lọ́ọ́ dára ọ̀hún àbúrò máa wà nà ẹ̀ ń fọ̀ mánu kọ́ máa lọ sínú kérémẹ́ndì rẹ̀ tọ́ gbogbo àwọn mista wọn jẹgba o jẹgba eti Abubakar tí wàá lérí ó ti búra pé ohun tó ní nakọ bọ́ọ̀lù lórí mọ ó ti gbá bọ́ọ̀lù tiẹ̀ débi góò òun ní nákọ́ bọ̀lẹ̀ lórí mọ́ lọ́lọ́run á ní à ẹ foríjì wọn ẹ má búra pé ní náwó lé wọn lórí mọ́ wọ̀lẹ̀ yáfú wọ̀lẹ̀ yasfahu ala tuhibbuna an yaghfira Allahu lakum ẹ foríjì wọn ẹ sàmójú kúrò síbẹ̀ yìí náà fẹ́ kọ́ lọ́wọ́ foríjì bẹ́ẹ̀ làbúbọ́kà dùn tó ọ parí ọmọ wa gbowó tó ọmọ gbà tẹ́lẹ̀ ẹlẹ́nu fi wà rọ́ọ̀fù ẹ mọ̀ pé àwọn èèyàn tó bá dilẹ̀ kí náà máa fi ẹnu wá ṣe rọ́ọ̀fù náà wọ́n máa fi wà jojúmọ́ máa dẹrú fún tọ́fẹ́nu rẹ̀ sọ. So yọka àbùkù ń bì yọka àbùkù ń bẹ yọka àbùkù ń bì yọka àbùkù ń bẹ kò sí pé kó ti torí rẹ̀ gbọ́n kọlọ mẹjẹ àgọ torí de eléyìí wọ́n jẹgba o inú wọn dùn o. فلما دخلوا على يوسف آوى إليه أبويه ọlọ́run fún wa rò nípa ìgbà tí Yakub alayhi salam dé àtọ́n àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ọmọ tí ń sùn kó gbẹnu dìde o ẹ lọ mú kòbókò wá fún ọmọ tí ń sùn. ìgbà tí Yakub alayhi salam àti gbogbo fámìlì dé sí Misr ẹ bá nàbí Yusuf ti ṣe tọrọ kí ló ṣẹlẹ̀. tọ́ gbogbo wọn wọn kóra wọn sọ́nà wọn wá sílẹ̀ mẹ́sù nígbà táwọn fún Yusuf ní ìròkùn àti súnmọ́ ọjáde lọ sẹ́yìn odi ìlú láti lọ pàdé wọn bẹ́ẹ̀ ni bàmá sì gbọ́dọ̀ mọ pọn òbí rẹ̀ lẹ́nu ọjáde lọ odi ìlú ọlọ pàdé wọn ọba Misra nígbà yẹn ọ̀pọ̀ àwọn ìjòyè rẹ̀ pàtàkì pàtàkì àti àwọn tó fi sí ipò ńláńlá nínú orílẹ̀-èdè rẹ̀ táwọn èèyàn pàtàkì pàtàkì pé káwọn náà jáde pẹ̀lú Yusuf wọn lọ pàdé baba Yusuf tó rẹ́ni pàtàkì ní Yusuf jẹ́ lọ́dọ̀ àwọn wọn lọ pàdé anabi Yaqub aleyhi salam kódà gan riwaya kan sọ pé ọba gan jáde pẹ̀lú wọn eléyìí ló súnmọ́ jù bọ̀bá náà jáde tọ́ ọlọ́ni awa ilayhi àbáwẹ́yì ọtẹ́wọ́gbà àwọn òbí rẹ̀ méjèèjì bóòlù sì tẹ́wọ́gbà àwọn wa qala dukhulu misra in sha'a Allahu aminin ó ní ẹ wọ bọ́lọ́wọ́ bá bá fẹ́ lẹ́ni ìfàyàbalẹ̀ mímí kan gbọ́dọ̀ míyín ẹnìkan gbọ́dọ̀ dúnkòkò mọ́ yín ẹ wọ mísù pẹ̀lú àṣẹ ọlọ́run lẹ́ni ìfàyàbalẹ̀ báyìí ni Yusuf aleyhi salam lọ sọ fún bàbá àtìyá rẹ̀ ọ̀rọ̀ yìí tọ́lọ̀ ń sọ fún wa nípa ojú Yusufa lọ sọ fún bàbá rẹ̀ ìpè udkhulu misra insha Allahu aminin Misr náà nílẹ̀ Kinana ardul Kinana ilé tí wọ́n ń pè ní Egypt lédè àwọn olóyìnbó Misr yẹn ó ti wà láyé ti pẹ́ Misr náà ní ilẹ̀ Kinana bó tilẹ̀ jẹ́ pé lónìí. báwọn ọmọ Misr náà ti ṣe máa ń lò yóò sọ pé rọ́ḥtu Misr rọ́ḥtu Misr bìmọ̀ọ́nà zahabtu ila al-Qahira máa ń lo Misr fún Cairo news رحت مصر بمعنى ذهبت إلى القاهرة أنحن في انتظار أوتوبيس مصر نحن في انتظار باص القاهرة narwa gidi ni ẹ o báwọn ṣe máa ń sọ gàlgàlì àti wọn ni ẹ o ẹni ìhìnà tẹ̀ntẹ̀lọ́rì òtòbísì nọ́ọ̀sù ìhìnà tẹ̀ntẹ̀lọ́rì òtòbísì nọ́ọ̀sù àyè náà fẹ̀ntẹ̀lọ́rì bọ́ọ̀sì alkọ̀hírà tó yé wa náà fẹ̀ntẹ̀lọ́rì bọ́ọ̀sì alkọ̀hírà mamnu min sọf lilacalamiyyati wal cujma. نحن في انتظار باص القاهرة سو مصر لوني أنجا مصر تام تلي أوزي تمانجا كايرو بروغو كايرو زي سديني كايرو لوتو توني أنا ما ستي لوني كوسي تلي أوكباني كان جوهر الصقلي جوهر الصقلي أولاني تفهم القاهرة so, àwọn misra lónìí wọn á kọ́ sí àwọn airport wọn àwọn seaport wọn àwọn land borders wọn kọ́ síbẹ̀ tó bá ti fẹ́ wọ misra udkhulu misra insha allahu amini tọ́ ṣé bẹ́ẹ̀ sì ni lónìí masara ah ìlú yẹn gbẹgẹ báyìí o ọ̀gbẹ̀gẹ́ o ìbẹ̀rù tó jó lọ́mọ àlùgán fi ń gbèlú ní ìsìká tó wá pàlejò wọ́n lè kàn wá páàkì rẹ kí lè tó mọ́ bí àwọn ọmọ kan wọ́n sun mọ́ṣáláṣí pé wá kí ó ilé ìlàsí ọkọ̀ àwọn òtí ẹ̀gbà kéèyàn máa sun mọ́ṣáláṣí máa gbà bọ́ bá dánrú ẹ̀wọ̀ ọ̀jẹ̀gbà ọ̀kan bù ní mẹ́sùn àwọn ọmọ kan náà lọ kí ó tó yẹ pé wọn máa sùn wọ́n wá máa fún yín ròyìn oríṣiríṣi pé lè sùn kí lè tó tó wá kó wọn ní ẹ̀yìn olùgbé ni ẹ̀ níwèé gbé àwọn òtún á lówó tó ń fi dìpọ́tù èèyàn lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn Gulf state wọ́n ti wá ní kí wọ́n pe ilé yín kí wọ́n pe ìlú yín kí wọ́n pe kọ́ńtírì yín kí wọ́n fi tíkẹ́ẹ̀tì ránṣẹ́ tó fi máa lọ́ọ́lé. tó o tó kọlu Misra insha Allahu amini àwọn kan kọ́ bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ gbà kò yézì o Misra ò yézì ní sùn kó lọ́n ti kó tọ́ báyìí ni Yusuf aleyhi salam lọ sọ fún àwọn bàbá rẹ̀ ó fi ẹ̀rín àtọ̀yàyà pàdé òbí rẹ̀ ọ̀rọ̀ tó dùn ó fi pàdé wọn èsì kókò díjú mọ́gbárí bí ẹni tí wọ́n sopa hmm, torí pé aslan kí yanga ó tó dáyé lọ́lọ́run ti ṣe ń àwọn bàbá àtìyá rẹ̀ jẹ́ rò pé yẹ ẹ̀ ń gba Yorùbá yìí tẹ́ ẹ mọ́yángán agbado kágbàdo tí tó délé ayé ọlọ́run ti ṣe ń fọ bàbá rẹ̀ jẹ ṣé bàbá rẹ̀ ojú tiẹ̀ ní wọ́n wò kó tó sẹ́yìn ta délé ayé láàrin wa àti bàbá rẹ̀ ṣé wọ́n lọ wá fìdí bàbá rẹ̀ tó fi dàgbà ìwọ gẹ́gẹ́ bíi tándọ̀mù ìwọ kàn jálulẹ̀ wọn náà wọ́n fi pè ọlọ́mọ tó torí o gbọ́dọ̀ fi ẹ̀rín àtọ̀yàyà pàdé àwọn òbí rẹ kápóbì rẹ̀ wá fíṣítì rẹ̀ òbí rẹ̀ wá láníyàn pé inṣàlá ọ̀sẹ̀ kan làwọn fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ ọ̀sà ń kára lẹ̀ ọ̀sà ń ṣe kánkànkán ń ṣèṣe pé ẹ ńgbà ẹ fóònù sọ pé kan ẹ ọdún táwọn àbí wọ́n tó kó fa tìdùnnú tìdùnnú tó tún máa kó gbẹ tí àbẹ́yìn òrà àwọn màmá màmá tá máa fẹnu fọn kún fọmọ sẹ́ẹ̀ rírí à tó ẹ̀ má rí tó máa fẹnu fọn kún fún ọ tó tún máa dunnú pé ọmọ mi ọmọ mi ọmọ mi ṣé wàá lè fẹnu fọn kún fún dáàdì rẹ tí bàbá bá ti dàgbà kẹ ikùn báwo àwòsùnbìlà ọmọ kankan ké mẹ o àwọn sì ti bọ́ ọ fẹnu fọn àìmọye ṣé ọ̀hún mọ iye ìgbà tí bàbá rẹ̀ ń bọ léèdì kíkọ́ ọmọ bàbá yàgbẹ́ lẹ̀ ókè bàbá rẹ̀ ní ìsìn ìtọ́ ti síláàkì fún ìgbẹ́ síláàkì fún ìgbẹ́ kàn ń jábọ́ ní ìtọ́ ń jábọ́ só lè léèdì fún bàbá rẹ̀ sẹ́yìn lè léèdì fún mami yín àti bàbá yín ebó túlẹ̀ ni bí ẹjọ́ amọ̀dẹ̀ fẹ́ dọ́jà amọ̀dẹ̀ fọ́ kékeré kí á nìwọ lè ṣe fún bàbá rẹ̀ irọ́ lásì sọ ìdí nù tó fi jẹ́ pé ìgbà míì bàbá lè wọ́ ọmọ lọ kọ́kàn wọn rìn mọ́ ma ìyá lè wọ́ ọmọ wa kọ́kàn rìn ó rìn ma pẹ̀lú ẹ̀mí pé àwọn fẹ́ lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mẹ́ta bí wọ́n sì wá rí tọ́mọ wọn kára ńlẹ̀ tí ń dádì tí ń bínú tí ń kanlẹ̀ ń kó tí ń sunu dúdúdú bí ẹni wọ́n so pa. àwọn bá sọ pé tọ inṣàlá tílẹ̀ bá ti mọ́ lọ́la kó bá ń gbé báàgì kò dé gáràjì. Ah, báyìí ah, ẹ mẹ́tì lọ mọ̀ ti lọ. ẹ ń bínú ni bẹ́ẹ̀ ni mò ń bínú wọ́n ní ojú làtẹ àtò tẹni wọ́n ní ojú làtẹ àtò tẹni tó o bá tẹni tó o tẹjú tí wọ́n dùn ó ò ní dùn ó kò túlẹ̀ ni ojú làtẹ àtò tẹni ẹjọ́ kò dáadáa ẹ má fẹ́yìn tì kí ni ẹjọ́ kò dáadáa ẹ̀ so wọ́n ní kí làwọn tẹ ká tó tẹ kí ni ojú làtẹ ká tó tẹ ẹni bàbá Abdulkadir ojú ńlá tẹ̀ka tó tẹ́ni tọ́ ọ bá tẹ́ni tọ́ ọ fajúro kí làlejò ó ṣe náà ẹ má ṣe yọnu mi ìfẹ́ jókòó mi ìfẹ́ jókòó máa ń lọ náà yóò sì máa bọ́ǹbù ẹ ránṣẹ́ ìmọ̀ ó rò pé mo á gbowó ó díjú máa gba rí bí ìgbà tó ṣe kékeré mí tó délé ẹ̀ mọ́ torí rẹ̀ anabi yusuf alayhi salam ẹ̀rín àtọ̀yà ló fi pàdé àwọn òbí rẹ̀ àtọ̀rọ̀ tó dáa lẹ́nu àtọ̀rọ̀ tó dáa lẹ́nu udkhulu misra allahu àmín kẹsàn án ló ní Mísírà o àwọn ìgbà tó náà ti ń gbé bẹ ó sì ti dẹni pàtàkì ń bẹ ó ń fún wọn ní àṣọránsì pé nǹkan kan ò ní ṣe wọn nù. wa rafa'a abawayhi 'ala al Yusuf alayhi salam ó wá gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó gbé wọn lórí àgọ́ ọlá ẹsẹ̀kẹ́ Yusuf lọ́ba Mísírà o sẹ́wọ̀n kí téèyàn bá jẹ́ kọmíṣánná náà lásán agáre ò ní dàbí onídàbí ti kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ tí wọ́n bá jẹ́ tí wọ́n bá jẹ́ kí ni mo wí tí wọ́n bá jẹ́ kọ̀míṣánná agáre onídàbí ti tí a local government agáre onídàbí ti kánsẹ́lọ̀ tí wọ́n bá jẹ́ gómìnà ńkọ́ tó bá jókòó lága ọ́fíìsì gómìnà tó bá jẹ́ pé ojú ọ̀rọ̀ lárí títí lẹ̀kún mọ́pọ̀ nǹkan àbọ̀ ni ọ́ bó bá ti jókòó báyìí ló mú un náà lọ pàápàá yìí tó yẹ pé ẹ jókòó lórí ẹni ẹ sùn yìí tàbá wá jókòó lórí àgọ́ ń tìrín tìrín ó ti múná lọ tipẹ́ tí wọ́n máa jí ọ tó ní dáhùn ó gbé àwọn bàbá àtìyá rẹ̀ jókòó lórí àgọ́ ọlá inú tí wọ́n dún àbí òní dùn ta lẹni tí wọ́n gbé gẹ̀ẹ́sìn tí ò ní sọ papọ̀ ẹ̀yìn kò sí gbé bàbá rẹ̀ lórí àgọ́ ọlá. وخروا له سجدا àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ gbogbo wọn pátá wọn forí kanlẹ̀ fún Yusufa وقال يا أبت هذا تأويل رؤياي من قبل. قد جعلها ربي حقا wọn ni wọ bàbá mi ìwọ bàbá mi rírọ àlá mi ọjọ́ sí ònlélẹ yìí alátìmọlá lọ́jọ́ sí ònlọlọrun ọba wa músẹ yìí alátọdọràn sílẹ̀ fún mi táwọn ọmọ ìyá mi fi fẹ́ pa mí alánà lọlọrun wa músẹ yìí àwọn ọfẹ kí rọjò òní ọ wá ni wọ́n sì fẹ́ pa mí kó tó dò yìí bàbá forí balẹ̀ fún ìyá forí balẹ̀ fún gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ tán jẹ́ mọ́kànlá àtọmọ ìyá rẹ̀ tán fi jẹ́ mọ́kànlá àwọn ọmọ bàbá rẹ̀ mẹ́wàá ọmọ ìyá rẹ̀ kan tó kún wa wọ́n di mọ́kànlá gbogbo wọn wá forí balẹ̀ fún Yusufa alayhi salam tó torí pé ó ní yá إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وبابا ميو مولي إراو مكلا وراتي وسوبا مولي تيبوكو وفوري كالفون bàbá sì ní kọ́mẹ́ǹtì káwọn ọmọ ìyá rẹ̀ ọgbọ́n pa rẹ̀ kọ́ mọ́ bá déètè sí wọ́n sì déètè sí náà. torí ẹ̀ oorun àti òṣùpá yẹn rìflẹ́kìtì bàbá àti ìyá rẹ̀ àwọn ìràwọ̀ mọ́kànlá ó rìflẹ́kìtì àwọn ọmọ bàbá rẹ̀ ó ní aláàmì ni ó ọlọ́wọ́n bá ti sọ́ dòdòdó báyìí وقد أحسن بي إذا أخرجني من السجن ọlọ́run ti ṣe dáadáa fún mi lẹ́yìn ìgbà tó mú mi jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n sẹ́wọ̀n kó tí ẹ̀wọ̀n dé tá tí ẹ̀wọ̀n dé ló dé yẹn ńlá látàrí àlá tí ọba alẹ́ misra la toró ńlọba wọn rọ àlà o tọ́lọ̀ wọn bá fi ṣe tiwọn ní rere wàjà àbí pín fún bàbá rẹ rò mo ti sẹ̀wọ̀n rí bá mi wàjà àbí kún mi nà lùbàdù ọlọ́sì bá mú yín wá látòkò àrò oko oníbàdàwí oko oníkéni gbọ́dù ọlọ́run bá mi mú yín wá látòkò nítorí pé ìlú wọn ṣe mísírà oko ni. Kenny, من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي lẹ́yìn ìgbà tá ṣètọ́ni tó ti darí mi àtàwọn ọmọ ìyá mi rú ìbá dàrú náà náà ṣe gbé jù sínú kànga tó fẹ́ pa. Inna rabbi latifun lima yasha ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá mi ọba tó ṣe pé aláàánú ni lórí gbogbo tó bá fẹ́ ṣe lórí gbogbo tó bá gbà lérò. innahu huwal alimul hakim ọlọ́bọ̀ olùmọ̀ ọba ọlọ́gbọ́n. níbi kámọ̀ ìpè fíforí balẹ̀ tán forí balẹ̀ fún Yusuf aleyhi salam ilé jẹ́ nínú òfin tiwọn pé èèyàn lè forí balẹ̀ fásiwájú èèyàn lè forí balẹ̀ fẹ́ni ńlá tiwa. òfin tí wọ́n gbà bẹ́ẹ̀ ó kúnlẹ̀ lásán kan òfin wọ́n gbà bẹ́ẹ̀ ambọ̀sibọ́sí kọ́ dọ̀bálẹ̀ báwọn ṣe ti sọ pé forí kalẹ̀ fún yẹn kò sẹ́ni náà tọ́lẹ́tọ̀ kò sí bẹ́ẹ̀ kó o rò kó fún kó forí kalẹ̀ fún àfi tá a ní Allahu Rabbul Alamin. àwọn ọmọ bínú ẹni tinubu á bí kó bì kò bá àfi bí nǹkan abúlé torí de eléyìí àwọ̀rọ̀ ṣe fẹ́ nìkan kan àfi Allahu Rabbul Alamin tó eléyìí sáwa lè fáyà iṣẹ́ rí fáwọn dání kẹ́ máa kúnlẹ̀ kẹ́ máa dọ̀bálẹ̀ Yusufu nù àwọn bàbá àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ wọ́n forí kalẹ̀ fún kí ló á burú àìpèsè ẹ̀yìn náà ẹ̀yìn ti yí padà dà nábì Yusuf ẹ̀yìn kọ́kọ́ di Yusuf náà káwọ́ wa dọ́mọ ìyá Yusuf àti ìyá àti bàbá Yusuf káwọn náà lè bá àṣẹlù rẹ̀ fún yín àbí ká sọ fún wọn pé eléyìí òfin àwọn tó síwájú wa ni kìí ṣòfin fáwa torí kọ́ lọ́n fún wa rò nípa tán ṣe ni kò sọ pé káwa náà ṣe bẹ́ẹ̀ òfin àwọn tó sì síwájú wa kò ní jẹ́ òfin tiwa àyàfi tá a bá lè tọ́ta kò nínú òfin tiwa wáyé lá àìmọye ẹ̀rí wà náà òfin tiwa tọ́ta kù àìmọye ẹ̀rí ọ wà náà òfin tiwa tọ́ta kù ilé ìjẹba ẹnìkan á ní àwọn ti rádìsì kan táwọn gbọ́ sábẹ́ ọ̀mbrẹ́là rẹ̀ wípé Abubakar ó kúnlẹ̀ fànàbí Umaru ńkọ́ òun náà tún kúnlẹ̀ fànàbí àwa sọ pé ẹ̀yin ẹ̀dà nábì nà sóyè wa ẹ̀yin ẹ̀dà nábì nà káwọ̀ wá dà Abubakar àbí ká di Umar èsì kejì níbo wọn ti kúnlẹ̀ fànàbí tẹ́ bá rí mú ẹgbẹ́ kù tẹ́ ẹ bá rí mú ẹgbẹ̀bù tẹ́ ẹ bá rí mú ẹkàbù ọ̀rọ̀ pé yé wa torí lẹ́yìn àpọ́nlé àbùkù náà ni kò sí wọn ò kúnlẹ̀ fànàbì sallallahu alaihi wasallam nǹkan kà wọ́n láyà wọ́n wá jókòó lórí orúnkún wọn àlùjọ́sọ́ ìjókòó lórí orúnkún wọn ń pè àwọn èèyàn sì máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tí nǹkan bá kà wọ́n láyà nígbà tí nǹkan bá kà wọ́n láyà ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. torí látara àṣẹlẹ anabi yusuf alayhi káfi kẹ́kọ̀ọ́ ẹ ṣọ́ra fún lara ẹ ṣọ́ra fún màbínú ara yín ẹ ṣọ́ra fún kórìíra ara yín ẹ máa fẹ́ fọmọlá kejì irú rere àti dáadáa tẹ́ ń fẹ́ forí ara yín kọ̀ọ̀nà yín ní kọ́kọ́ ẹ sì gbà ládàtọ̀ bí sì dá fọmọlá kejì yín kò náà lọ́nà tí yín náà dá ni màá di ọ̀dà. kìí séèyàn ọlọ́run bá kó gbàdúrà wa ọlọ́run kó sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka kootu. atubu ilayk.